náà láì fúnra wa nípa àwọn kan tó jẹ́ ìròyìn ọlọ́run nítorí pé ọlọ́run bá fúnra ara rẹ̀ ló fi ròyìn ara rẹ̀ àbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló fi ròyìn ọlọ́run afa wa sheikh islam ibn taymiya rahimahullah ta'ala rahmatan wasi'a wa sa'ira ulama al-muslimin wọ́n ti bá ọ̀rọ̀ débi sífàtú al-istiwa sífàtú al-istiwa èyí tí í ṣe ṣíṣe dọ́gba ọlọ́run ọba ní òkè àgọ́ ọlá rẹ̀ ní dídọ́gba ètò dọ́gba pẹ̀lú títóbi àti gbígbọ̀ngbọ̀n ọlọ́run ọba ní dídọ́gba ètò ṣe pé àwọn ọmọ báwo ló ti tóbi ṣùgbọ́n tó ṣe pé ọmọ ìtumọ̀ ti ti dọ́gba tó sì jẹ́ pé ọ̀ràn yẹn ní kí wọ́n gbọ́ pé ọlọ́run ọba ti dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ pé òun ṣe dọ́gba láì kò máa wádìí nípa báwo. Sheikhul Islam Ibn Taymiyyah ń ṣàlàyé fún wa pé àyè ọ̀tọ̀ọ̀tọ̀ méje ọlọ́run ọba ti ṣe àlàyé léyìí nínú àkùránì alápọ̀nlé lẹ́yìn rẹ̀ náà mú ọ̀rọ̀ ọlọ́run ọba wá ìjọ ọlọ́run ọba ti sọ pé a'udhu billahi minash shaitani rajim ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya ọlọ́run ọba ní ìrẹ̀ Isa ọmọ Maryam alayhi salam inni mutawaffika dájúdájú ni yóò gba ẹ̀mí rẹ̀. inni mutawaffika dájúdájú èmi yóò gba ẹ̀mí rẹ wa rafi'uka ilay èmi yóò sì gbé ọgùn kì wá sí ọ̀dọ̀ mi. báyìí ni ọlọ́run ọba wa sọ fún anabi Isa ọmọ Maryam aleyhi anabi Isa yìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run ọba rán sílẹ̀ ayé ó sì jẹ́ ọ̀kan nínú àwọn òjíṣẹ́ márùn-ún pàtàkì tó pẹ́pẹ́ àwọn ni wọ́n pàtàkì jùlọ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn èyí tá a mọ̀ nínú òfin ṣẹ̀ríà sí ulul azmi minar rusul ulul azmi minar rusul àwọn onípinnu ọkàn àwọn onípinnu ọkàn tó ga jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà ni anabi nuh alayhi salam anabi ibrahim alayhi salam anabi musa alayhi salam anabi isa alayhi salam nabi wa muhammed sallallahu alayhi wa sallam èyí tí ṣe aṣíwájú fún gbogbo wọn. àwọn anabi àwọn òjíṣẹ́ márùn-ún àyè àwọn ni wọ́n ń pè ní ulul azmi minar rusul. anabi èyí sájọ́ kan nínú wọn ọjọ́ nìkan tí wọ́n bá pọ́nlé pẹ̀lú jíjẹ́ òjíṣẹ́ rẹ̀ kẹ́bù ti ṣe pọ́nlé pẹ̀lú jíjẹ́ anabi rẹ̀ ọlọ́wọ́n bá wọ́n wá ṣe dídá ní dídá kan tó ní ọ̀pọ̀lọpọ̀ ìyàlẹ́nu nínú látàrí bọ́lá wọn bá ti ṣe dáa látàrí obìnrin nìkan láì kò sí ọkùnrin tí bó bá ti ti wu ọlọ́wọ́n bá lọ́lọ́wọ́n bá máa ń sọ láàrin ọlọ́wọ́n bá ní yá ẹ́sà ọlọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ nu níbi ọ̀kan pàtàkì nínú ìròyìn ọlọ́wọ́n bá ó ń fẹsẹ̀ rìn lẹ́ńbí wípé ọlọ́wọ́n bá wá ń kọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni yá ẹ́sà ìrẹ́ ẹ́sà nítorí pé yá yá yá tabari lédè lárúbáwá dalilu kìíní dalilu khitab dalilu khitab ẹ̀rí ni lórí pa ń bá yàn sọ̀rọ̀ ṣé wàá sì ń bá yàn sọ̀rọ̀ ẹni tí ń bá sọ̀rọ̀ ṣe kìíní ó wà wájú yín kìí sí kí wọ́n ní ẹ bá wa sọ fún un ọlọ́run ọba ń bá sọ̀rọ̀ pé yá Ìsá ìrẹ́ Ìsá tọ̀ léyìí takò àwọn jàmíyà àwọn tó ti kí wọ́n ti takò àwọn ọlọ́run ọba táwọn ti kọ ọlọ́run wọ́n ní ọlọ́run ọba tàwọn kì í sọ̀rọ̀ wọ́n ní ọlọ́run ọba tàwọn kì í sọ̀rọ̀ eléyìí tó mú wọn yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ayé alukurani padà ní kíké kámẹ́sẹ̀ tí ìsọ èyí tí wọ́n yí ìtumọ̀ rẹ̀ padà wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé wa kallama Allahu Musa taklima wọ́n ní kíké ayé yẹn lọ́dọ̀ táwọn ó ní wa kallama Allaha wa kallama Allaha Musa taklima Musa lọ́gbọ́lọ́run ọba sọ̀rọ̀ nípa kìí sọlọ́n lọ bá Musa sọ̀rọ̀ ní pápá àbánisọ̀rọ̀ ta'ala Allahu amma yaquluna 'uluwan kabira ọlọ́run ga ju tí wọ́n ń sọ lọ ẹ wá ka ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé wa in qala Allahu ya Musa inni istafaytuka 'ala an-nasi bi risalati wa bi kalami inni istafaytuka 'ala an-nasi bi ìrẹ mọ dá ọ yàgọ́tọ̀ láàrin àwọn ènìyàn ìrìsà alájí pẹ̀lú sẹ́ èyí tí mo fi ránṣẹ́ sí ọkùnrin kan máa fáwọn èèyàn tí mo ti wàbí àti mo ń sọ nítorí pé nǹkan ìbẹ́ lómi sọ. eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba bá sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ torí ọlọ́run sọ eléyìí túmọ̀ sí rẹ̀ ní eléyìí lórúkọ ànábì Ìsá ìsá àwọn Jesu. pè ní Jésù àwọn pè ní Jésù ẹsìrì Jésù ó máa ń yí padà látẹ̀dẹ̀ kátẹ́dẹ̀ míì ọlọ́run bá pè ní Ìsá wọ́n máa bí léèrè kí ni orúkọ lódodo kí láwì Ìsá àwọn ń pè ní Jésù wọ́n ń pè ní Jésù àwọn kan ní àwọn kan ní àwọn kọjọ haúsá kọjọ kan àwọn ní yéésù àwọn yorùbá àtàwọn tọjọ wọn wọn ní jésù àwọn olóyìnbó àtàwọn tó rí bí wọn wọn ní kí ni jesus lè túmọ̀ sí kékeré sí ọkọ rẹ̀ nù nítorí kí ẹnu ọ̀gbọ́dọ̀ wórúkọ èèyàn kan ìgbà kan jésù ìgbà kan lọ bí ìyapọ̀ ẹnu nípa orúkọ rẹ̀ lọ́dọ̀ tiwọn tí ò fi sí ìyapọ̀ ẹnu nípa orúkọ rẹ̀ lọ́dọ̀ tiwọn nítorí kí ìwé táwa ń tẹ̀lé èyí tá à ń ti ń ka tá à ń wí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba kìí sì yí padà ní alukur'an ọlọ́run sọ fún akórúkọ rẹ̀ ní Ìsá ọlọ́run tí wọ́n á ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ròyìn míì gẹ́gẹ́ bí kíni alimẹ́síyẹ̀ alimẹ́síyẹ̀ alálùbáríkà àwọn wá ní orúkọ rẹ̀ ní jésù jesus yéésù kò yé wa èdè wo nípìnlẹ̀ tó ti tó ti jẹ́ wọ́n ti túmọ̀ jésù tó fi di jésù tó fi di jesus tó fi di yéésù lórúkọ tí ń jẹ́ lédè àbùkíyà àbí sèrìyàníyà tó ti fà tìbẹ̀lẹ̀ ti túmọ̀ rẹ̀ wá sédè yìí sẹ́wọ̀n pé tó máa fẹ́ túmọ̀ ọkọ̀ tìyín náà sédè mi yóò di nǹkan mi. nítorí délé ọlọ́run ọba tó dáa ó ní ẹ̀yíṣà lórúkọ rẹ̀ ń jẹ́ ẹlòmíì wá ní yéésù ní ń jẹ́ ẹlòmíì ní jesus ní ń jẹ́ ẹlòmíì ní jésù ní ń ni pé anabi ẹ̀yíṣà ọmọ mariam aleyhi salam tí wọ́n ń pè ní kíni jésù tí wọ́n ń pè ní kíni yéésù ní kíni jesus àwọn wọn àmọ́ anabi ẹ̀yíṣà lórúkọ rẹ̀ ń jẹ́ yóò gba ẹ̀mí rẹ yẹn ni pé ìní kọ bíbí jẹmínà ọ̀rọ̀dì aká ọkọ lórí ilẹ̀ ìtumọ̀ pé màá gba ẹ̀mí rẹ nù màá kú ọkú òní orí ilẹ̀. ìlẹ́yà wọ̀rọ̀ kíkùkẹ́ ìlẹ́yà máa wá gbé ọwá sókè ní ọ̀dọ̀ mi ìnìkẹ́ ìrè mọ́tín láìpẹ́ ìtumọ̀ rẹ̀ nù o inni mutawaffika èmi ó gba ẹ̀mí rẹ màá gbé ọ kúrò lórílẹ̀ ìtumọ̀ rẹ nu wá sí òkè lọ́dọ̀ in ghairi mautin láì kò kú. tí máa ń sọ léde lárúbáwá wípé àwọn fẹ́ẹ̀tù ṣẹ́yà wọ́n ti tọ́ fẹ́ẹ̀tù hù ẹni kí mo lágbàtà mo gbà láìsẹ́ nǹkan kan kù mo kó lákòótán mo kó láìjẹ́pọ̀ kankan bọ́ mọ́ mi lọ́wọ́ náà tó máa kó tó máa kó kóńgò ìrẹsì kan tó ń gbé fún ọ ibi tí wọ́n ti gbé kóńgò ìrẹsì kan yẹn fún ọ ibi tí wọ́n ti ń gbìyànjú kó dá sínú ọ̀rá lọ́ba dànù nígbà tó dànù sọ̀rọ̀ pípẹ́ bẹ̀rẹ̀ nu sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní kú wọ́n wá bí ọ léèrè pé هل استوفيته هل استوفيته ìwọ́ wa tọ̀ wípé tọ̀wọ̀fẹ̀ẹ́tùhù ìtọ̀wọ̀fẹ̀ẹ́tùhù tó kó lákòótán bí tó kó láìsẹ́ nǹkan kan kù bí ìwọ́ sì dáhùn pé kí ni mo kó lákòótán mo kó láìsẹ́ nǹkan kan kù. ìtumọ̀ rẹ̀ lọ́rọ́ náà tó sọ pé yá Ìsá ìrẹ̀ Ìsá ìdí mú tọ̀wọ̀fẹ̀ẹ́kà dájúdájú èmi ń ka ọ kúrò lórílẹ̀ lákàtán ń gbé ọ kúrò lórílẹ̀ lágbètán àní gbé ọ ká gbé ikùn pẹ̀ lórí káwá sí fẹ́kù àní gbé ẹsẹ̀ lásán ká forí lẹ̀ gbé ọ lọ sókè. wọ́n á túmọ̀ rẹ̀ pẹ̀lú pé èmi o màá gba ẹ̀mí rẹ̀ gbígba ẹ̀mí yẹn ò túmọ̀ sí kókù gbígba ẹ̀mí kí kò túmọ̀ sí pé èèyàn kú ṣé kìí ṣe gbogbo ẹni tí a bá gbẹ̀mí ẹ̀ náà ló kú kìí ṣe gbogbo ẹni tọ́lọ́run bá bá gbẹ̀mí rẹ̀ náà ló kú kẹ́yìn bọ́lọ́run bá ti sọ yìí pé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ويمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́run a máa gba ẹ̀mí gba àwọn ẹ̀mí àgọ́ ọlọ́run máa ń gba